ele ni ewé ewúro ele ni saint leaf tí wọ́n pè ní eh, basil leaf ṣe rí ewé ewúro ewé ewúro tá à ń wò yìí tí a bá gbó tí wọ́n fi ṣe ọbẹ̀ ẹ̀fọ́ tí wọ́n fi ẹja ṣe oh. wọ́n ní pé ó eh, da púpọ̀ bẹ́ẹ̀ ni ó da púpọ̀ fún ara kò ń jẹ́ kéèyàn ní àìsàn ìsétọ̀ kò ń oh. jẹ́ kéèyàn ní àìsàn diabetes kí wọ́n má bàa jẹ dáadáa ó tún wá ní fibre nínú débi pé àwọn nǹkan tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ ó máa ti àwọn ìdọ̀tí yẹn jáde èèyàn á yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ ewé ìfúnidà púpọ̀ a sọ nípa pé ìwúlò ẹ̀ láti tọ́jú ẹni tó bá ní kánsà a sọ ìwúlò ẹ̀ fún ẹni tó bá ní àìsàn inú a sọ ìwúlò ẹ̀ fún ẹni tó bá ní àìsàn hypertension ó dá pọ̀ jù ẹ wá wò kí àwọn afi ewé bẹ̀ kó wá fi ṣe bẹ̀ ṣe pé ó já sí pé ó ti prevent àwọn kan yẹn lẹ̀ ni hmm. because prevention is very cheaper than cure. Yorùbá Gidi TV onílé ibi ẹ̀kú ilé ẹ̀yìn àgbààgbà ẹ̀kú ètò bọ́mọdé bá jí aṣọ kó oúnjẹ àgbà òsì ní rìn láì wẹ̀wù ẹjá tún sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́gbò bí ẹnì owó ẹ̀kún lórí ohun tó yẹ ká ṣe ká lè gbáyé ìrọ̀rùn ká lè gbáyé àlàáfíà nínú ìlera tó pé ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv ilẹ̀ ńlá àǹfààní àti máa wò mú wa ń bí pẹ̀lú bàbá aládòó bàdà ṣègùn ìlú ìbàrìbà ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ah mo kí yín olóòtú ẹkú jẹ́ mẹ́ta ìjọ kan pẹ̀lú àpò gbìyànjú àpò ọ̀rọ̀ ìlú pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ọba kò ní ṣòro fún yín láti ṣe o. àmì o. mo lè kí o gbára lé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tí ẹ̀ ń bá wa ta àwọn oògùn wa nílùú òkèèrè àti nílẹ̀ ní nàìjíríà pẹ̀lú ògbórọ́dọ̀ ọlọ́run gbogbo apáta a ò ní ṣe àárẹ̀ tí ó dúró fún o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orúkọ tèmi ni Sharafa Odùkọ̀yà Aládò alága ọ̀darí iléeṣẹ́ aládùn herbal research center tá a wà nílùú nàìjíríà nílùú abẹ́òkúta a wà ní nọ́mbà forty nọ́mbà four bàbá aládùn place ní ọpẹ́ olúwa ìta ọ̀sìn nílùú abẹ́òkúta. ẹ jájọ ṣàgbéyẹ̀wò ẹ̀ báwo ló ṣe yẹ ká máa ṣe lo àwọn nǹkan jíjẹ torí ọ̀pọ̀ àwọn nǹkan tá à ń jẹ tá à mọ́ báyìí àkóbá tó pọ̀ ní ń fà fún àgọ́ ara wa bàbá aládùn ọgbọ́n wo la ta sí àìsàn pọ̀ sí ń lò ó ní ká ti ṣe. ẹ ṣeun olótùú ṣe rí àkọ́kọ́ níbi ìmọ̀ ẹ rí pé iléeṣẹ́ wa aládùn herbal research center ń tá a gbé dání náà láti máa ṣe research ṣe research pé kí ló ń fà á tí àìsàn fi ń pọ̀ sí ẹ lọ wo òde òní púpọ̀ àwọn èèyàn tó bá lọ tó bá bọ̀ wọ́n á ní wọ́n ní cancer tẹ́lẹ̀ ìbá lọ tó bá bọ̀ wọ́n á lọ hypertension tẹ́lẹ̀ ìbá lọ tó bá bọ̀ wọ́n á ní diabetes kí ló ń fà á tó fi ń rí bẹ́ẹ̀ a dẹ̀ ń ṣe research láti bí bí oṣù mẹ́jọ sẹ́yìn gbogbo tá a wá padà débi tá a ti parí research ọ̀hún bọ́ ibi tá a wá gbé délé ní a wá rí i pé púpọ̀ tí ó ń fa problem fún wa ń tà ń jẹ ni ń tà ń fi sẹ́nu bó ti sọ nínú àwọn ètò wa nígbà tá a káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa wípé ń tà ń fi sẹ́nu ń tà ń fi sábẹ́ àti àwọn nǹkan tó ń jẹ́ ìlú ara tó ń gba àwọn ihò ara wa wọlé òun ló ń ṣàkóbá fún wa yàtọ̀ sí pé wọ́n bí èèyàn wípé wọ́n bímọ àárẹ̀ kan bíi wípé ẹni tó yẹ pé àwọn tó bí àwọn àárẹ̀ báyìí ló máa ń ṣe wọ́n ṣàlàyé ti yẹn sìn èèyàn lè jogún àárẹ̀ láti bẹ̀yẹn tí a máa jogún àárẹ̀ látara òbí èèyàn náà ó ní ọ̀nà tí èèyàn lè gbà tọ́jú ẹ̀ bóyá táwa ṣe research lé lórí lórí gangan sì ní pé kí ló fà á nípa ti ọ̀rọ̀ ẹni tá à ń fi sẹ́nu tó ń fa pọ́blẹ́mù àìsàn ara ok ẹ̀yẹ́ ká ẹ̀yẹ́ ká wọ́ta kó ń jẹ náà tẹ́tẹ́lẹ̀ kò kí ń sí àìsàn báyìí àwọn èèyàn máa ń gùn lẹ́mìí dáadáa àwọn àbáwá máa ń gùn lẹ́mìí kó tó pèèyàn ní àgbàlagbà á ti wọ eighty years kó tó pèèyàn ní arúgbó á ti wọ hundred years ṣùgbọ́n ní àyíká wà yín sìn ẹni tó wọ tí ò tí wọ fifty wọn á ní àgbàlagbà máa ní tó bá wọ sixty wọn lò ti di arúgbó wọn á di pé àsùnjẹ́ òun kú òun kéré sí òun wálẹ̀ sí ní a ṣe research lé lórí kí wàá ní àbáyọ research wa àbáṣọ research wa ni pé a rí i pé púpọ̀ tó ń fà ohun tá ń jẹ sẹ́nu wa yìí ni ẹ wò ó téèyàn bá wúlẹ̀ tẹ́lẹ̀ èèyàn lè mú èso kó lọ sóko kó já ọsàn kó mú a ṣiṣẹ́ lára bọ́tọ̀ wá wòye pé ó da ẹ̀sùn tá à ń mú yìí a rí púpọ̀ àwọn company díẹ̀díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fake ká pè ní fake fruits so ẹ máa rí ẹ máa tí wọ́n ti sínú pálí tó yẹ pé òun náà máa tèsì bí ọsàn ṣé ọsàn tó tọ́ ni gbogbo eléyìí ló ń ṣàkóbá fara kí ló máa ń fà ẹ rí pé ṣúgà inú ẹ̀ á ti dùn ju ọsàn náà máa sàn lọ ẹ ti rí pé colorant bí ọsàn ni ẹ ti rí pé flavour òun náà wà nínú ẹ̀ tí ẹ máa mú sínú jẹ̀díjẹ̀dí àdé lẹ́yìn ìgbà yẹn ṣúgà àdé á pa nǹkan ọmọkùnrin tẹlòmíì nígbà tó bá ti pa nǹkan ọmọkùnrin ẹ̀ tó bá yá á week ìṣọ́ ara ẹ̀ á máa jò ó jẹ́ pé níta àmúṣe nìyẹn ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn oúnjẹ tá à ń jẹ tí ẹ bá dé patí tó bá so oúnjẹ fún yín ẹ pé ah oúnjẹ yìí dùn o ó yẹ kí àwọn máa serú oúnjẹ yìí kó máa serú ẹ̀ fún mi whereas ní tẹ́ jẹ́ patí se ẹran màálù wọ́n máa fi àwọn seasoning tó fi ń se yẹn ẹran yẹn á dẹ̀ rọ̀ ẹ̀ dẹ̀ máa yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ báyìí ṣe rí bó ṣe ń rọ̀ tá à ń gbé sínú yẹn òun náà ló máa rọ iṣan ara wa hmm. a ṣe research lórí ẹ̀ pé kí ló ń fà á wọ́n á ṣe ọbẹ̀ míì àbí kó ṣe jọ̀lọ́fù àkóso oríṣiríṣi nǹkan tó bá jẹ́ á dàbí pé olùmọ̀ àyíkó tó bóun tí yóò níbi ara wàhálà lèèyàn ń jẹ́ síkùn. Hmm. so níbi nípa research tá a ṣe a rí rí rí pé gbogbo àwọn oúnjẹ tó dùn tó dùn tá à ń jẹ àwọn ìyàwó ilé mi náà ti wá kàṣà ẹ̀ wọ́n ní àwọn seasoning oríṣiríṣi tá a fẹ́ dárúkọ tó yẹ pé tó wá fi sóúnjẹ báyìí òórùn ògbòde ó máa dùn bíi kí ni ẹni tí ò ti jẹ́ nílẹ̀ tó wà lókèrè a máa pọnù lánàá pé ta ló ń sóúnjẹ báyìí wọ́n á lè yá kí ni yàrá àti problem ni so nípa báyìí iléeṣẹ́ aládùn abáríṣà center a wá jáde pẹ̀lú ìmọ̀ tó dájú pé kí àwọn èèyàn wa ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ kúndùn kẹ́ ẹ gbé láyé àlàáfíà ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ara yín tẹ́ fẹ́ ká ìsàn ṣe yín kẹ́ wá gbọ́ ètò yìí tẹ́kẹ́ máa fi sí ọbẹ̀ ẹ̀yin obìnrin tó yẹ pé bẹ́ẹ̀ yẹ fi ń sí ọbẹ̀ yẹn oògùn lẹ̀ ń lò hmm. wọ́n ní ẹ jẹ́ kí oúnjẹ wa kó jẹ́ oògùn wa tí oúnjẹ bá jẹ́ oògùn wa a ní ṣe wàhálà púpọ̀. èèyàn ní ṣẹ̀ṣẹ̀ máa jẹ oògùn bí ẹ ń jẹ oúnjẹ. èèyàn ní máa jẹ oògùn bí ẹ ń jẹ oúnjẹ ẹ ṣeun pé tí a bá lè múra àwọn tá a fẹ́ ṣe tẹ́ bá lè kọ́ ní ẹ̀kọ́ àwọn ìyàwó wa àwọn ẹ̀yin ìyá wa kẹ́kọ̀ọ́ níbi àwọn àwọn artificial seasoning yẹn tàbí ń jẹ́ kí ọbẹ̀ ó dùn ká máa lo natural one òun la fẹ́ sọ nípa ẹ̀ lónìí àtàwọn àǹfààní tó wà ń bẹ̀ ń tá a fẹ́ sọ nìyẹn ṣẹ́rí àkọ́kọ́ à ń sọ nípa garlic ohun tí mo mú dání garlic ni òun kọ́ ló ń pè ní ayù. àlùbọ́sà ayù. ṣé rí àlùbọ́sà ayù yìí ó dàbí àlùbọ́sà ńlá ta fi ń bí onion náà ni but òun kéré sí iṣẹ́ tó ń ṣe pọ̀ lára ó lè dá láti fi ṣe ọbẹ̀ ṣẹ́rí tẹ bá mú ẹyọ kan nínú awẹ́ kan nínú mm. àlùbọ́sà ayù yìí mm. tó wá fi ṣe ọbẹ̀ ọbẹ̀ yẹn máa ta sánsán ó tún wá tún lágbára ju àlùbọ́sà lọ àlùbọ́sà fúnra rẹ̀ náà dáa but òun tún wá lágbára ju àlùbọ́sà lọ tẹ bá fi ṣe ọbẹ̀ pẹ̀lú gúrọ́dù ọlọ́run ọba èèyàn ti ṣe oògùn tó pọ̀ sára mm. ní àkọ́kọ́ ni wípé ayù antioxidant ni kí ni antioxidant ni pé àwọn nǹkan tí kò ń jẹ́ kí àwọn tó ń jẹ́ tí ò ń jẹ́ kí àwọn kẹ́míkà àwọn àwọn kẹ́míkà ara tó máa ń dàyàn láàmú kó dàyàn láàmú ó máa pa òru ẹ̀ dẹ́nẹ́kì náà ni pé tí wọ́n bá jẹ́ ní pé àwọn òbí ẹ̀ wọ́n máa ń ní hypertension àbí ó rí i pé nínú ẹ̀jẹ̀ wọn hypertension lára ẹ̀ kó jẹ́ kó máa bá òun fi àlùbọ́sà ayò kó máa fi sóúnjẹ fóun àkọ́kọ́ ajẹ́kó jẹ yẹn ó dùn lẹ́nu ajẹ́kó ta ọ́n sí lánàá ẹ̀kejì náà ni pé á tún wá máa tọ́jú ara a máa tọ́jú ara so ẹ̀yin èèyàn mi ẹ gbìyànjú àlùbọ́sà ayù kẹ́ fi máa kẹ́ máa fi kún ọbẹ̀ yín kẹ́ ẹ má lo àwọn kẹ́míkà yẹn mọ́ òun ló fà á tí ẹ kánsà gbogbo ẹ pọ̀ lára wọ́n bẹ̀rù kí ni nǹkan tó fa kánsà gan wọ́n wá rí i pé àwọn nǹkan tó jẹ́ àjòjì lára ló ń wọnú skin tó bá ti wá ń wọnú skin yẹn á wá ṣe jẹ́ kí ibẹ̀ máa wú tó bá ti wá wú á wá dì o parí ó bẹ̀rẹ̀ sí jẹ sẹ́ẹ̀rì ẹ̀ nìyẹn kánsà dé so ẹ jẹ́ ká máa lo àlùbọ́sà ayù oògùn ni o then oògùn àlùbọ́sà ayù àwọn oògùn tá a fi ń ṣe nílé iṣẹ́ wa yìí pọ̀ ẹ oògùn hypertension wa àlùbọ́sà ayù ó wà nínú ẹ̀ àwọn oògùn tí a ń lò fún ẹ tó ní prostate gland àlùbọ́sà ayù wà ń bẹ̀ àwọn tó ní gallbladder stone àlùbọ́sà ayù ó wà nínú ẹ̀ ṣàmì tí ẹ sìn nítorí pé àlùbọ́sà ayù yìí iṣẹ́ tó ń ṣe lára pọ̀ so ká máa fi sí ọbẹ̀ lẹ́yìn ìgbà yẹn la máa sọ nípa ètò ìmú dání tán pè ní atalẹ̀ fèsì ń sìn tán pè ní atalẹ̀. méjì lélẹ́yìí ìkan wà tí wọ́n jẹ́ pupa pupa yìí wà ó tún ní funfun náà fèsì ń sìn. ìkan ginger ginger ìkan turmeric turmeric bẹ́ẹ̀ ni ìkan ginger kan turmeric ṣẹ́rí méjèèjì òun ló da púpọ̀ tí anti-inflammatory eh, eh, plant ni. ṣe rí ẹlòmíì wà pe pé kò sí tó ṣe nínú pé inú ẹ̀ a máa ní nǹkan tó ń wú a kàn wú nínú òun máa jẹ́ kí ní ọ̀sà a kàn wú nínú ó prostate gland a kàn wu. Elu wú inu inú a ga wọ́n á rò bóyá pé ẹni yìí o ó lóyún ni yàrá nǹkan méjì ló lè fibroid ni ó lè cyst ovarian cyst ó lè pé tí obìnrin bá ní méjèèjì ẹ rí i pé máa ní problem àti àti lóyún tí obìnrin bá ní cyst tó jẹ́ pé estrogen àti progesterone tó wà nínú ara ẹ̀ ohun ohun ohun ìṣẹ̀kọ̀ máa jáde pẹ̀lú nǹkan oṣù kò jáde ó wá wú papọ̀ tó bá wú á di pé inú ọmọ arún tó bá ń ṣe nǹkan oṣù so eléyìí tá a bá bẹ̀rẹ̀ sí lò fi jíńjà tá a bá ń lò dáadáa tá a fi ń sè ọbẹ̀ àbí tí àwọn mítẹ̀sí wọn ṣe tí wọ́n tẹ̀ máa grind ẹ̀ máa fi ṣe àwọn bíi juice náà máa mú wọ́n máa fi nǹkan bí nǹkan tó bá dùn sí ó da púpọ̀ eléyìí ò ní jẹ́ ká lọ ṣe ra léṣe eléyìí ò ní jẹ́ ká lọ náwó àná dànù eléyìí ò ní jẹ́ kéèyàn lọ kú kékeré eléyìí ò ní jẹ́ kó lọ ìwà di àgàn láyé ẹ̀ obìnrin míì ti di àgàn ó ní ẹnìkan ló ń ṣe wí aras àfọwọ́fà ẹ̀ ní níbi ìjẹkújẹ hmm. ibi tí nǹkan téèyàn ń jẹ sẹ́nu tó ní pé wọ́n ní ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dì kò mọ̀ pé tó ń dùn òun ló máa ń pa ni so ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé èyí tá a ṣe lè nìyí àfi nǹkan ti pọ̀ jù àìsàn ti pọ̀ jù lóríṣiríṣi ní ilé ayé ẹ wá lómi ìgbà pa wọ́n tiẹ̀ ti lo oògùn lògùn alóògùn ṣe lára wọn whereas àfọ́fà tó ń fà òun ló kó ba ohun tí ó ń jẹ ok ẹni tó ní tọ̀ ṣúgà tó ní àmì mi ìdíje má ṣe fi ojú ìṣó ìlú òyìnbó ni mo wà. Mm, kò mọ sódà. ẹ ó boríṣiríṣi nǹkan tó dùn tó dùn ló mú tó jáde ice cream ẹ tó á ní oògùn ṣe lára wọn whereas òun fọ́fà ẹ ṣe ká lọ ṣọ́ra fún tó dùn àkóbá ló ń ṣe fára àwọn ìjọba tó yẹ pé ẹkọ stop àwọn tó ń tẹ̀ ń produce àwọn oògùn yìí wọn lè stop wọn tó yẹ pé ibẹ̀ náà wọ́n ti gbé ń rówó wọ́n ń gba tax then àwọn dẹ̀ wọ́n ń wo àǹfààní díẹ̀ tó wà níbi àwọn nǹkan yìí so àǹfààní díẹ̀ ló wà ń bẹ̀ aburú bẹ̀ ó pọ̀ ju àǹfààní ẹ̀ lọ so ìwọ tó ń gbọ́ mi má para ẹ má bora ẹ pa ṣọ́ra fún àwọn ìjẹkújẹ àwọn tó dùn kẹjẹ ká máa lo àwọn natural eh, seasoning láti máa fi ṣe àwọn oúnjẹ wa a sọ nípa atalẹ̀ pupa àti funfun méjì ló dá nítorí pé anti inflammatory natural medicine ni tí a bá lò kò ní jẹ́ kí inú o máa wú kò ní jẹ́ pé kéèyàn máa ní unnecessary growth lára ẹ̀ẹ̀kejì náà tó wà ní pé o máa ń jẹ́ kéèyàn ní immune system o máa ń increase immune system èèyàn hmm. against àwọn àìsàn oríṣiríṣi ìyẹn a sọ nípa atalẹ̀ pupa àti funfun méjì náà ló dáa. ẹ máa share fídíò rẹ ṣe ń wò ẹ máa share ẹ. so ẹwù tá a tó wá mú dání yìí hmm. ó la pè ní èso abèrè hmm. ṣe rí èso abèrè yìí tí ẹ máa ṣe tí ẹ máa pre-diabetic ó dáa láti máa lò ẹ rí i pé oògùn tó tá a jáde yìí téèyàn náà wọ́n ti tó pọ̀ ra níbòmíì ni tó máa ṣe fún wọn tó máa package ẹ̀ wọ́n lè ní lọ mú two hundred thousand wa bọ̀ tó tí wọ́n ti lọ sí hospital tó wọ́n ní pé o ti wà ní pre-diabetic eh, level kò ní má wulẹ̀ ṣe wàhálà ara ara kò mú èso abèrè yìí kò lọ dáadáa tó bá ti lọ dáadáa má dá sómi o ṣáà máa mu ṣíbí kéré kó máa la sẹ́nu ọ̀tọ̀ ní kéèyàn mú tí wàá fẹ́ lò fún nǹkan míì fún bí àrùn àrùn oyún àbí tó ń fún ọmọ àbóríṣiríṣi èèyàn lè lò bẹ́ẹ̀ yẹn bọ́tọ́ bó ti wá di pé èèyàn fẹ́ lò fún pé diabetic diabetes yẹn kéèyàn mú kó lọ kó máa la díẹ̀díẹ̀ ó dáa bí ẹ bí ẹ bí ẹ bá bọ ẹmu sọ́wọ́ ó kúrò díẹ̀ o ṣùgbọ́n ó dáa púpọ̀ information sálẹ̀ bẹ́ẹ̀ni bí ẹ bá ń fi oyin sí ń kọ́. oyin náà dáa but kéèyàn mí sọ pé ó get oyin original ṣe pé oyin dùn bó tẹ́ máa get oyin original oyin original dúdú yàn kó bára hmm. because àwọn sọ pé nǹkan dúdú ò dáa adẹ̀rí kó yín dùn. oyin dẹ̀ tún ṣòro gbẹ́kẹ̀lé torí ibi tó o ti ra òjò ríjìnà lánàá o lè débẹ̀ lónìí torí o lè mọ́jú nǹkan ló ń kó lóyún kó oyin. ṣé rí oyin hmm àwọn tó ń tà àbí kọ́ lọ́n kó ṣàánú wọn ọjà òkùnkùn ọjà òkùnkùn ni kí ni kọ́ lọ́n ṣàánú gbogbo wa náà ni pé nígbà tó wá wò pé wọ́n fẹ́ ṣe oyin lé wọ́n dẹ̀ ní demand tó pọ̀ díẹ̀ náà wá rí fún kalẹ̀ yìí eléyìí ń pè wọ́n eléyìí tó ń pè wọ́n akọ̀ pé ṣébo tí ká fi eléyìí mí ìsẹ̀ papọ̀ kó bá lè pọ̀ hmm. kí yẹn sìn bọ̀ tí èèyàn bá lè gbìyànjú kó máa ṣe oyin fún ara ẹ̀ ó máa ń da èèyàn pé tó ń rà ojúlówó ni hmm. àlùbọ́sẹ̀ eléyìí tá a sọ yìí ni èso abèrè ó dáa láti máa pa àwọn àwọn ṣúgà ara dópò kòrò díẹ̀ ó dáa láti pa aràn ara ó dáa kéèyàn ó lò fún jẹ̀díjẹ̀dí náà nítorí pé kòrò because jẹ̀díjẹ̀dí yẹn tá à ń sọ yẹn ọ̀nà kan ọ̀hún náà ọ̀nà kan ní jẹ́ pé ó pín yẹlẹyẹlẹ jẹ̀díjẹ̀dí ni kéèyàn má rí gbẹ̀yà jẹ̀díjẹ̀dí ni kéèyàn máa yàgbé jù jẹ̀díjẹ̀dí ni pé kíde èèyàn ó ya kó máa ṣe ẹ̀jẹ̀ jẹ̀díjẹ̀dí náà ni pé kí ìgbẹ́ kó wá dàbí ìgbẹ́ ẹran kó máa le kórokóró hmm. but àwọn olóyìnbó ló pin kékeré yẹlẹyẹlẹ wọ́n pè kan ní hemorrhoid wọ́n pè ní ní constipation èsì so èyí tó jẹ́ constipation yẹn ni kí gbèsè yẹn lé tó kó tó bá ẹlòmíràn tí gbèsè bá lé lórí ibi tó bá fẹ́ yẹ gbó máa gbin yóò fẹ́ fa ìdíyà bí ẹni tó fẹ́ bímọ lọ́wọ́ máa gbin ó lè fi yà díẹ̀ lóòótọ́ èmi hmm. kẹ̀ríkẹ̀ ìgbẹ́ tó yà kó yín pé ìgbẹ́ tí ó le ṣùgbọ́n ó máa ya ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ hmm. so gbogbo àwọn eléyìí jẹ̀díjẹ̀dẹ̀ nìṣùgbọ́n tí ò bá tí tó pé ẹ̀kọ́ gbé àwọn ti ní feeling àbí pé ojú ìdí a máa rẹ ibi wìnì wìnì wìnì wìnì wìnì báyìí eléyà máa yídìí mọ́lẹ̀ báyìí á ní pé nǹkan fẹ́ jáde níbẹ̀ kí a gbìyànjú kó wá èso abèrè yìí ó dáa púpọ̀ ó hmm. dáa fún un hmm. ìtahamudani yìí ó ní wọ́n pè ní ìyèrè ìyèrè tí àwọn olóyìnbó ń pè ní black pepper lónìí ó ní dáadáa ó máa ń ta ni ó máa ń ta black hmm. pepper ẹ̀ẹ́dì pé àwọn tó ń ṣe pepper soup wọ́n máa sábà fi ṣe pẹpẹ soup tẹ̀yẹsìn tó bá ti dọ́ àyè ó ní òórùn tiẹ̀. wọ́n máa ń rí lórí igbá àwọn ọmọ Ìgbò. ó ṣe kókò tẹ̀yẹ gíjẹ́ ah. wò. ó dà bí atare ló ṣe rí. Eh, but òun ní ó ní ó ní flavour tó dáa tẹ̀yẹsìn so òun náà seasoning tó dáa ni láti fi ṣe bẹ̀. make sense o. ó dẹ̀ máa ń wà òkè gan ìyèrè mm. nìyẹn tí ẹ má fi ṣe ọbẹ̀ iṣẹ́ tó ń ṣe pọ̀ lára iṣẹ́ tó ń ṣe antioxidant lòun náà torí pé kò ní jẹ́ kéèyàn ní àwọn àìsàn ó náà máa pa àwọn radicals tó wà lára tó jẹ́ àwọn nǹkan tí ò dá lára ìyẹn ìyèrè ẹnìkejì náà ní pé oògùn ní títí oògùn ní ìyèrè ẹni tí wọ́n á ṣe àṣejẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n á fi ìyèrè wọ́n á fi ṣe àṣejẹ ó ta ọba aládò. ó dà púpọ̀. ó tàbí ata ni. bẹ́ẹ̀ni ó lè dà púpọ̀ kí àwọn máa lò ó hmm. tí èèyàn bá lè gbìyànjú tó bá ní ìyèrè tó fi ń ṣe ọbẹ̀ ó sàn ju kó lọ kó àwọn àwọn magí oríṣiríṣi nǹkan sínú kínní hmm. ẹ àwọn magí mi tó fi ń bọ ẹran tó wá bọ ẹran báyìí á dẹ̀ rọ̀ tó bá dénú ara bó ṣe máa rọ ìyẹn náà jẹ́ kẹ́lẹ́mí àkọ́ni máa ní pé nǹkan ọmọkùnrin ò lágbára mọ́ ó sì yẹ kú jẹ mo sì yẹn sìn so pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ẹ ká ṣọ́ra ohun tá à ń fi sẹ́nu ìyèrè hmm. lélẹ́yìí bẹ́ẹ̀ náà ni kọ̀nọ́fùrù náà wà òun náà da fún láti máa ṣe láti máa fi ṣe ọbẹ̀ dáadáa lẹ́ṣọ̀ọ́ ká máa jẹ oògùn ni púpọ̀ tá jáde tá a fi ń ṣe àwọn oògùn tá à ń ṣe nìyẹn òun ni oníjẹ́ ká máa ní àwọn àìsàn bíi hypertension òun ni ká máa ní diabetes òun ni oníjẹ́ ká máa ní àwọn kidney ń bàjẹ́ lẹ́ni ẹ̀ eh, liver ń bàjẹ́ lọ́la ẹlòmíràn tó yẹ pé eh, ara ẹ ti wá rọ̀ àti ẹni wá di wàhálà fún àwọn tó yẹ ká máa lò rí mo tún wá mú àwọn ewé ewúro wá àti ewé efinrin scent leaf eh, ní eléyìí ni ewé ewúro eléyìí ni scent leaf tó ń pè ní basil leaf ṣe rí ewé ewúro ewé ewúro tá à ń wò yìí tí a bá gbó tó wá fi ṣe ọbẹ̀ ẹ̀fọ́ tó fi ẹja sí hmm. wọ́n ní pé ó eh, da púpọ̀ bẹ́ẹ̀ ni ó da púpọ̀ fún ara kò ń jẹ́ kéèyàn ní àìsàn ìsétọ̀ kò ń oh. jẹ́ kéèyàn ní àìsàn diabetes kí wọ́n má ìbàjẹ́ dáadáa ó tún wá ní fibre nínú débi pé àwọn tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ ó máa ti àwọn ìdọ̀tí yẹn jáde èyàn á yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ ètò yẹn sìn ẹ wò kí là ń jẹ ẹlòmíì ń jẹ búrẹ́dì lẹ́nu ń jẹ búrẹ́dì yẹn kò ń ṣe oúnjẹ èèyàn gidi bọ́lọ́ nílẹ̀ wa ìlàsọ́jẹ́ oúnjẹ olówó lásọ́jẹ́ pé ah bread ló jẹ láàárọ̀ àtẹ̀yìn ah ó léwu o because tó bá dénú ara tán ó bá jẹ́ kí gbọ̀nsẹ̀ ó lé ni tẹ́bàdẹ̀ á wò kò sí àǹfààní kan tó ń ṣe tó ń ṣe lára fúláwà fúláwà lásán ni fúláwà àti ṣúgà lásán ni wọ́n dẹ̀ fi ó jẹ́ kó máa dùn so bóyá ń dùn yẹn là ń jẹ mi pé à ń jẹ pọpọ́ọ̀fù ni kò sí nǹkan tó ń ṣe lára àwọn oúnjẹ natural oúnjẹ oníkàmájẹ ká bá lè gun lẹ́mìí ká bá máa ṣàárẹ̀ ẹ tún kíkà fún dání ẹ̀sìn tá a pè ní ewé efinrin ewé efinrin dá púpọ̀ a sọ nípa pé ìwúlò ẹ̀ láti tọ́jú ẹni tó bá ní kánsà a sọ ìwúlò ẹ̀ fún ẹni tó bá ní àìsàn inú a sọ ìwúlò ẹ̀ fún ẹni tó bá ní àìsàn hypertension ó dá púpọ̀ jù ẹ wá wò kí àwọn afi ewé bẹ̀ kó wá fi ṣe bẹ̀ ṣe pé ó já sí pé ó ti prevent àwọn kan yẹn lẹ̀ ni hmm. because prevention is very cheaper than cure and safer so nípa báyìí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ń lé gbogbo àwọn tí a sọ yẹ gbìyànjú kẹ́ ẹ ní tí èèyàn bá dẹ̀ wò ó pé ibi tó ń wà jìnnà òun ò lè rí ohun tá a lè pákì tá a máa sẹ́ǹdì sí ni tá a máa fi sí oúnjẹ ẹ̀ nílé wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n ti ń sìn so pẹ̀lú gbólọ́dọ̀ ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun a tún ṣe a tún rí àwọn ọ̀gbọ́n tá a pè é wo àìdán onígun mẹ́rin òun náà da wọ́n fi ń ṣe pẹpẹ soup tó gbé tó máa sójú fún yàrá yìí ó dà púpọ̀ ẹ wá wo àìdán yẹn àwọn àgbàlá fi ń tẹ́lẹ̀ àgbo wọ́n fi ń ṣe àgbo fún obìnrin tó oyún bá ní bàjẹ́ lára rẹ̀ wọ́n fi ń ṣe àgbo ìyẹn àìdán wọ́n fi ń ṣe àgbo fẹ́ni tó bá ní àìsàn ikọ́ tó máa gé ibi tó bá rọ̀ nínú ẹ̀ wọ́n á lọ̀ wọ́n á lọ̀ pẹ̀lú epo pàmíkótọ̀ máa la fún ikọ́ ó máa soften ikọ́ àwọn dry cough lòun náà ṣe fún o ó dà fún dry cough ó dà púpọ̀ fún jẹ́ tó bá wọ ẹ̀rù tó bá fi ń tẹ́lẹ̀ àgbo tí ẹ bá ní ẹ̀rù tó bá fi sínú ọbẹ̀ kò ní ní typhoid kò ní ní àìsàn ibà tó bá fẹ́ ṣe àgbo ibà ẹ̀ẹ́dì kan lọ mú ẹ̀rù ẹ̀rù alamọ ẹ̀fíṣà bẹ́ẹ̀ ó dà púpọ̀ wọ́n fi ń ṣe oúnjẹ àwọn tó ń ṣe pẹpẹ soup tó máa ṣe jáde fihàn oní oní ẹ̀rù yẹn èèyàn máa dúpẹ́ lórí ẹ̀ so nípa báyìí ẹ jẹ́ ká ṣọ́ra fún tá à ń jẹ ẹ rí i pé àwọn tó ń tàwa wò pé níbi research tàwa ṣe yẹn tàbí rí àwọn nǹkan yẹn jáde àwọn á rí i pé àwọn tó wà láyé àtijọ́ tí wọ́n ń gùn lẹ́nu kí ló ń fà wọ́n á kó oúnjẹ wọn wọ́n ṣọ wọ́n ń jẹ oúnjẹ tó fresh wọ́n ń jẹ oúnjẹ tó natural dẹ̀rẹ̀kí náà ni pé sedentary lifestyle wọn kò kò pọ̀ bí tí wọ́n ń sìn ẹlòmíràn tó pé nígbà tó náà ti ṣe àránṣe fún nínú yàrá ẹ̀ ac tó bá bẹ lọ sí ẹ̀kúnlẹ̀ níbẹ̀ yẹn ó ti ní mọ́tò tó wá gbé lọ tó bá lọ sí iwájú mọ́tò kò kò rìn Ara. rárá ẹ jẹ́ ká gbìyànjú tí èèyàn bá ti lé ní fifty or forty five years ní àárọ̀ kùtùkùtù kó rìn ìrìn bíi thirty minutes tó bá tó di ọwọ́ rọ̀lẹ́ kó rìn thirty minutes bí èèyàn jáde pé òun lè rìn àdúgbò nítorí security ẹ̀ ibi tó bá wà kó ra àwọn nǹkan tó yàrá máa fi ṣe kìnní bíi treadmill kó rìn ní thirty minutes thirty minutes ní ìrọ̀lẹ́ á làágùn díẹ̀ sára àbí ìjọ pé ẹ̀dẹ̀ wò pé àwọn lè ní àwọn indoor sports kìíní yẹn kó máa ṣe nítorí àgbàlagbà yẹn ṣe ń gbà yẹn nìyẹn bó ṣe jẹ́ pé ń gbà yẹn kò sí wàhálà tó wà àwọn náà yẹ ká gbìyànjú ká máa ṣe ká má nítorí pé ara wa yìí ó ní ìdí kí ẹ̀jẹ̀ kó máa rọ̀n káàkiri kẹ́jẹ̀ máa rọ̀n káàkiri ẹ wo ẹlòmíì ẹsẹ̀ akọ̀dédé máa wú ẹsẹ̀ wa ń wú yẹn ó wá rò pé à nítorí pé mò ń jẹun gidi ló fà mi fi ń hmm. àkọ́kọ́ mo tó lè fà pọ̀ ó lè jẹ́ sign kidney problem ó lè jẹ́ sign liver problem ó lè jẹ́ ó lè jẹ́ sign eh, heart problem fifty but ohun tó máa ń tó kọ́mọ̀ tó máa ń sábà fà jù òun náà ni pé tí heart tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ yẹn tí ò bá tó bá lágbára púpọ̀ mọ́ because heart ó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ káàkiri ara ni so tó wá di pé pumping machine yẹn tó jẹ́ heart yẹn tó wá ti ń lò kò ní máa pọ́ǹpù dé sálẹ̀ mọ́ so ẹ̀jẹ̀ yẹn á máa sinmi síbẹ̀ á máa sinmi síbẹ̀ ẹsẹ̀ yẹn á bẹ̀rẹ̀ sí ní wú so ìyẹn àkọ́kọ́ then ẹ̀rí mímọ̀ àti pé àwọn veins tó ní káàkiri yẹn èmi ti lè block tó bá ti block á kàn rí pé ẹ̀jẹ̀ yẹn ò flow bẹ́ẹ̀ mọ́ ẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní wú díẹ̀díẹ̀ tó bá fọwọ́ tẹ̀ á máa rí pé ó ń wọlé ṣèṣe hmm. pé wọ́n á ń wọlé yẹn kí yẹn máa ṣe sí àwọn tó máa lò lásọ yẹn garlic ó da púpọ̀ jù fún ó jẹ́ àkọ́kọ́ tó bá ń lo garlic yẹn tó bá fi ń sebẹ̀ tó ń lo e, efinrin yìí tó fi ń bá ń sebẹ̀ ó máa jẹ́ kí àtẹ̀ kò ṣe dáadáa ẹ̀dẹ̀ ó fún ara rẹ̀ á wá hẹ̀pà rẹ̀ á máa rìn láàárọ̀ á máa rìn lálẹ́ tí wọ́n ti ń sìn á máa rìn láàárọ̀ á máa rìn lálẹ́ á dẹ̀ wá ṣọ́ra fún un tó bá ní ọ̀rá tó lè blọ́ọ̀kù bẹ̀ heart yẹn tó bá ti ṣe léyìí ó máa wà okay dẹ̀nìkejì náà ni pé àsìkò kan tó bá ti ṣe bó ti ṣe wí á máa sùn á máa gbẹ́sẹ̀ ẹsẹ̀ tó á ga so that ẹ̀jẹ̀ á lè máa padà sí ara rẹ̀ kó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó wá rí bẹ́ẹ̀ ó léwu so àwọn àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ra wa lè ní nìyẹn then ètò wọn tó wá fẹ́ fi kún òun náà ni kí ọkùnrin máa tọ ẹ̀jẹ̀ hmm. àbóbìnrin gan kọ́ àbóbìnrin kó máa tọ ẹ̀jẹ̀ hmm. ṣe rí inú ara wa yìí ìtọ̀ tó jáde tó jáde bí omi yẹn ibi tó ti gbé ń jáde yẹn àwọn ẹ̀jẹ̀ ló sọ̀rọ̀ àǹdè bẹ́ẹ̀ ibi tí ìtọ̀ ti gbé ń jáde n tó ń sẹ́ ìtọ̀ fún ara rẹ̀ kó tó gbé sórí tó máa tọ̀ ẹ̀ sí ẹ̀jẹ̀ náà ló sọ̀rọ̀ àǹdí ibẹ̀ so tó bá tó wá di pé obìnrin àbọ̀kùnrin bá ń tọ̀ ẹ̀jẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé kidney problem ni àbí sign kidney problem àbí sign infection àbí sign uh, prostate enlargement ok báwo ni prostate enlargement ṣe fà á tí èèyàn bá ń tọ̀ tó pé ìtọ̀ yẹn ò jáde dáadáa ìtọ́jú ẹ̀ ń gbọ̀yàn èèyàn fúnra máa fọ́ọ̀sì ẹ̀ pé kó jáde ibi tí wọ́n ti gbé ń fọ́ọ̀sì ẹ̀ tó ń jáde yẹn á fọ́ọ̀sì ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ló sọ̀rọ̀ àǹdí ibi tí kìíní yẹn wà hmm. tí wọ́n bá ní infection àwọn infection kan wà tí ó common nígbà kan mi àwọn bó ṣì wà ń sìn kò lè sí nǹkan tí ó tó wà nígbà tó tẹ̀ sí ń sìn àwọn tó máa ń wẹ̀ nínú odò tó bá ti ń wẹ̀ nínú odò yẹn wọ́n á pọ̀ lóko tó máa fẹ́ tọ̀ ìtọ̀ yẹn á máa wọ́n á fọ̀ sára wọn náà láti tọ̀ wọ́n á máa tọ̀ á máa jó wọn bí wọ́n pé ó gbóná á máa jó wọn dé wọn mm. Mm. àtọ̀ sí ajá la máa ń pè mm. ìyẹn lè máa fi rí pé bá ti wá tọ̀ tán a wá rí pé ìtọ̀ òun sẹ̀ kó jẹ́ white àbí kó jẹ́ bíi kó wá dẹ̀ bíi red so ẹ̀jẹ̀ yẹn ti mix mọ́ ìtọ̀ yẹn wàjẹ̀ rẹ̀ tó wá tọ̀ tán á kàn pé jẹ́ díẹ̀ kan níbi nǹkan ọmọkùnrin ọ̀hún ni ṣé wàá mi ti yẹn sìn so ọ̀nà tó yàn pé ìgbà máa tọ̀ ẹ̀jẹ̀ náà nìyẹn ẹni tó bá tó wá ní kidney problem kidney tó ń sẹ́ ìtọ̀ yẹn bóyá ń sẹ́ ẹ̀jẹ̀ yẹn ó ti ní egbò nínú egbò yẹn tí wọ́n fẹ́ release ìtọ̀ yẹn sínú bladder á pọ̀n rí pé ó ti bá ìtọ̀ ó ti bẹ́jẹ̀ díẹ̀ wá síbẹ̀ á máa tọ ẹ̀jẹ̀ hmm. so ewé àti egbò kájú ẹ̀ àwọn tá a lè prevent ẹ̀ oníkaṣọ́ ń tá ń jẹ bọ̀yìn tó bá ti wá ṣe ohun tá a máa fi kú ẹ̀ ó wà lọ́tọ̀ bọ̀yìn tó bá ti wà fẹ́ kó ṣe òun kó gbìyànjú kó ṣọ́ra láti máa ṣe unprotected, uh, unprotected eh, sex then kó ṣọ́ra fún tó ń fi sẹ́nu kó dẹ̀ ṣọ́ra kó má jẹ́ kóun ní kidney problem kó ṣọ́ra kó má jẹ́ kóun ní prostate problem kí wọ́n prevent ẹ̀ níbi lílo àwọn natural seasoning eh, products yìí tá à ń sọ yìí tètè ń natural products tá à ń sọ yìí kò ní jẹ́ kí òun ní kidney problem kò ní jẹ́ kí òun ní prostate gbígbé á lọ máa tọ ẹ̀jẹ̀ bọ́dé àti ń tọ ẹ̀jẹ̀ lẹ́fù tó ń bọ́ sẹ́yìn tó bá ti ń pẹ́ jù ibi tó tẹ́jẹ̀ ti gbé ń jáde yẹn ó lè di cancer ó lè di cancer ó lè di egbò tí ò ní jiná ó lè fa many things ewé àti egbò ni ó kájú ẹ̀ but láti prevent ẹ̀ ohun tá a ṣàlàyé oníkẹ́mà ìgbọ́n tó wá rí pé òun ń tọ ẹ̀jẹ̀ ọkùnrin ni o obìnrin ló ń tọ ẹ̀jẹ̀ ni o àtọ̀sí gan fà àtọ̀sí ẹlẹ́jẹ̀ náà tún wà tó pé tó ń kó látara obìnrin tó ń kó láti pé èèyàn ṣí àwọn underwears so gbogbo àwọn eléyìí oògùn ìbílẹ̀ òun ló dáa jù fún bó dẹ̀ ń gba gbogbo àwọn ẹ̀tẹ̀ ń gbọ́ mi ní ìmọ̀ràn ṣé ẹ rí oògùn ìbílẹ̀ tá à ń sọ yìí òun ni ẹ jẹ́ ká dún ní mọ́ o nípa lílo oògùn òyìnbó à ní pé kò dáa o èmi ò ní pé kò dáa o ṣùgbọ́n side effect ẹ̀ òun àfi tàwọn ẹ̀ ó pọ̀ àti gbọ́ ẹni tó yẹ pé ọmọ tó yẹ pé ó lé tí ń rò òun wọ́n dẹ̀ ní pé ẹ lo oògùn oúnjẹ tí ń rẹ lọ́wọ́ yẹn òjijì àgbà kọsí létí ìyá ẹ̀ ní pòun ò lè ka ìṣòro sí wọ́n bá gbé lọ sí ìlú òyìnbó bẹ́ẹ̀ náà wọ́n ṣe operation ọmọ yẹn ó dẹ̀ paralyze ẹ tó fẹsẹ̀ ọmọ tó ń dá láti ọdún fẹsẹ̀ ẹ̀rín lọ ẹ bẹ́ẹ̀ gẹ̀ ó fẹsẹ̀ ẹ̀rín lọ nígbà tó lè ṣe operation fún ọwọ́ ẹ̀kan ẹ̀rọ ẹgbẹ̀sẹ̀ ẹ̀kan dẹ̀ rọ. Hmm. ẹni tẹ́ni kó ṣe tó tó tó. ẹni ṣe tó òun ò lè ṣe tó tó tó. wọ́n ṣe wá lọ ra oyin nígbà tó wà paralyzed tán wọ́n ní oyin tó ní kán ra wọ́n ṣe fẹ́ ra mọ́ náà gbogbo nǹkan ṣe ká máa gbọ́rọ̀ síra lẹ́nu kò ná ilé anything kò ná ilé anything òyìnbó ò ní pé tí wọ́n á kọ oyin sétí ó máa kú nà mhm. but à ń sọ pé sẹ́ wound tó wà níbi eardrum tó ní àfẹ́ tẹ ọmọ yẹn tí oyin bá kàn bẹ̀ yẹn ó lè hí ilẹ̀ natural healer ni gbogbo ìwé ẹ̀sìn ló sọ ń pa oyin ṣẹ́gẹ̀tì so nípa báyìí ẹ jẹ́ ká ṣọ́ra fún oògùn òyìnbó ní lílò oògùn wọn da side effect tí ó ń kó bá ara ló pọ̀ then àwa tó pé àwa jẹ́ èèyàn dúdú tàwa nílò òkèèrè ẹ jẹ́ ká lọ ṣọ́ra náà tẹ́lẹ̀ bá ti ṣe wá àní pé a ti gbàgbé pé ilẹ̀ náà ti gbé bí wa àwọn oògùn tá a kó lẹ̀ yìí tọ́lọ́run dá sẹ́gbẹ̀ẹ́ tiwa ń gbà àwa ló ṣe é fún gbogbo òògùn táwọn òyìnbó ń lò fúnra ara wọn àwọn náà ṣe fún nígbà tó wá di pé ẹ̀kọ́ wò pé à eléyìí ò bá wọn lè wá nílé kí n gbìyànjú tiwọn ẹ jẹ́ kó máa jẹ́ last resort ẹ máa jẹ́ kó máa jẹ́ first ẹ máa fi tiwa ṣe alternative èyí hmm. tó lọ́n ṣe fáwa lè léyìí. tí yẹn ni kó jẹ́ alternative. ó jẹ́ alternative yes so the other one ni pé kí a gbìyànjú a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì níbi oògùn oògùn ìbílẹ̀ ìkanjú ti pọ̀jù fún hmm. ìkanjú. Hmm oògùn ìbílẹ̀ ó dàbí ọmọ tó pé àwọn ọmọ kékeré ọmọ kékeré èrú awẹ́ fún lóúnjẹ kó sanra kò lè jẹun lénìí kó sanra lọ́la ipò ọmọ ẹbẹ̀ sí jẹun ẹbẹ̀ fún lóúnjẹ ọbẹ̀ sí ní bọ a kì í fọjọ́ kan bọ ọmọ tó bá rò so oògùn ìbílẹ̀ natural one ni èèyàn máa kí ọ̀hún àwọn àwọn òkè díẹ̀ díẹ̀ so minimum of three months hmm. gbogbo ẹ̀ fi ń ṣiṣẹ́ tiẹ̀ because natural thing ni ẹ̀ tó bá wá chemical ẹ̀ ó lè chemical kó wá máa dó side effect yẹn. Yeah. Hmm. ṣe àtẹ̀sọ́sọ́ pẹ̀lú gbogbo wa tá à ń gbọ́ mi nílé a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn ohun tí a sọ lé nìí òun náà ni nǹkan tí ó pé wúlò fún wa tó pé a rí nínú ẹ̀kọ́ wa a rí pé àwa èèyàn àgùn lẹ́mìí mọ́ a rí pé àwa èèyàn àìsàn ti ń pọ̀ jù àìsàn tá a gbọ́ rí ó ti ń ṣẹlẹ̀ nípa táwa ṣe research ilé iṣẹ́ Alado Abacha Center a rí pé n tá à ń fi sẹ́nu ó kó nọmba one nínú tó ń fà á ìjẹkújẹ wa pọ̀ èdè ó dùn pọ̀ ẹlòmíì gan ẹnu tó fi sẹ́nu gan tá a lè sọ ń ta ló pọ̀ hmm. ṣáà mi ti yẹn sìn so ẹ yẹ ká ṣọ́ ń tà ń fi sẹ́nu wa o pẹ̀lú gbọ́lọ́dọ̀ lọ àníṣà rẹ̀ tí ò gbóògùn. ẹ bá wa ṣàfihàn àwọn oògùn tẹ́ ti fi ewé àtegbò pọ́nbélé ṣàgbéjáde ẹ̀ àti tí ń kálukú wọn ń ṣiṣẹ́ fún táwọn èèyàn jẹ àǹfààní lára ẹ̀. ẹ ṣe ohun olóòtú hmm. ẹ a ti ṣe oògùn lóríṣiríṣi gbogbo àwọn oògùn ewé àtegbò nǹkan ìbílẹ̀ la fi ṣe èyí tí mo mú dání la pè ní aladozin. aladozin powder so aladozin yìí bẹ́ẹ̀ ni aladozin powder hmm. iṣẹ́ tó ń ṣe òun náà ni ó ń ṣe fún abẹ́ ẹnu prostate enlargement àbíyàn bá ní bladder enlargement òun ni tó máa ń ṣe náà ni pé mo sọ wọn pé lẹ́ẹ̀kan pé àwọn àwọn egbò kan wà tó yẹ kó máa ń shrink ní tó bá ti fẹ̀ lára ni tí ò lè kó fẹ̀ nígbà míì wà ẹlòmíì wà tó yẹ pé ó lọ lo nǹkan ọmọkùnrin ó ló fẹ́ kí nǹkan ọmọkùnrin wọn ó tóbi ìkan hmm, hmm. ọmọkùnrin ẹ̀dẹ̀ tóbi lóòótọ́ wọ́n ṣe abẹ́rẹ́ tí wọ́n ṣe sí kí ló máa ṣẹlẹ̀ ni pé a wá fẹ̀ jù àwọn pásítì tó wà níbẹ̀ tó pé ẹ̀jẹ̀ ń gbà tó fi ń le a ti wá fẹ̀ ju sáìsì ẹ̀jẹ̀ ẹ̀ lọ ṣe sáìsì ẹ̀jẹ̀ tó wá fẹ̀ sí yẹn tẹ́jẹ̀ bá ti wá débẹ̀ nǹkan ọmọkùnrin àwọn máa jẹ̀bẹ̀rẹ̀ jẹ̀bẹ̀rẹ̀ tó bá yá àwa pupa wa ta ìyẹn ti fẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni bladder wa tí ìtọ̀ máa ń pọ̀ sí ẹlòmíì bladder ti wá fẹ̀ débi pé kò dẹ̀ ṣe gé kúrò ibẹ̀ tó wá dó sí débi pé a kò máa tọ̀ ṣáá náà ni lọ tọ̀ ni tó bá yẹ kí ló ń lọ tọ̀ ni tó bá dòru ó lè má sùn wọ́n ti bá tọ̀ bí ogún ogún gbà àbí ten times lóru irú owó olúwẹ̀ sùn aladosin ló kájú ẹ̀ o aladosin kájú ẹ̀ iléeṣẹ́ bàbá aládùn àwa la ṣe a tún ṣe holy root vision powder ẹ wo holy root vision powder tamudani àwọn àbá ń pè ní ojú ẹ̀dán kì í fọ́ tí a bá lo oògùn yìí ojú ẹ̀ ò ní fọ́ tí a bá ní àìsàn ojú mi ì sọ ojú tó ti fọ́ tẹ́tẹ́lẹ̀ o tóbi náà ti jò dànù o ṣùgbọ́n ojú ń dùnyàn ó ń wò bàìbàì èèyàn rí kùrukùru àbójú ń gún ni ojú ń wá mi onírú vision powder ó ní kẹ́kẹ́ ká lò ó da púpọ̀ ògùn àbá tiwa ni tí ẹ pé ògùn tẹ̀lé ti ń polówó alẹ̀ tipẹ́tipẹ́ ni tí a bá lò á kí ń lò lọ́sàn-án nǹkan tóun bá mú báyìí bọ̀ láàárọ̀ àbí lálẹ́ èèyàn máa lò ojú yẹn ó clear èèyàn á dẹ̀ wà ní àlàáfíà pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ògùn tó ń polówó ara ẹni lẹ́ẹ̀kan à ń sọ nípa pé kéèyàn máa tọ ẹ̀jẹ̀ They were organic organ tested and trusted adẹ náà wọn living witness lórí ẹ tó pé kí náà sọ lórí ẹ náà ni pé téèyàn bá ní hepatitis B téèyàn bá ní àìsàn pé kidney fẹ́ máa bàjẹ́ àbí èèyàn ní gallbladder stone organic organ yìí oògùn ti polówó ara ẹ̀ ni ó dá púpọ̀ ọwọ́ oògùn tó ń ṣáriwo ọ̀rọ̀ ariwo kọ́ haúsá ni pé ṣé nǹkan ẹ ṣe ẹ rí àbí ṣé o ti lo oògùn ẹ rí àwọn tó ti lò ó ní kẹbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ẹ lọ sí Indianapolis lọ́dọ̀ yahoo sponto àwọn èèyàn ti wà níbẹ̀ pé wọ́n ti wọ́n mú ní pé ó sọ pé oníkànnì tí wọ́n máa sọ̀rọ̀ lẹ̀ nípa ògùn wa mi mo fẹ́ sọ yẹn fún yín. wọ́n pè mí bẹ́ẹ̀ ni ẹni pè mí. wọ́n pè mí wọ́n sọ fún mi nípa ẹni tí ó ń to ẹ̀jẹ̀ tí ara ẹ̀ ti yá ń sìn. alhamdulilah àtàwọn míì náà bẹ́ẹ̀. ntí mm. ntá a fẹ́ nìyẹn wàláì mo fọlọ́ọ̀ bá búra inú wa máa ń dùn sí tí wọ́n yẹn bá ń sọ pé báyìí ni lọ́dọ̀ ẹni yẹn ó ní pé nǹkan tó ń ṣe sí ni. wọ́n ti ẹ̀fẹ̀ ká gbé jáde wọ́n rò pé ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí lè má fẹ́ kí. ó láfẹ́ o mm. òun á sọ pé tó ń ṣe sí ni pé gbogbo ẹni tó bá lóòótọ́ ṣe ṣe kínní ẹ̀wà ìfọ̀hún ní report wá ṣe ó ṣe platform ògbọ̀n kọ́kọ́ bá rà ògùn lọ́dọ̀ òun kọ síbẹ̀ àwọn wá ń sọ̀rọ̀ jáde mm. wá ní ajẹ́ kó òun pòsè mú ní kọ́kọ́ máa bí wọ́n because ọ̀rọ̀ wọn tó wà ní ká sọ́ta ṣùgbọ́n èyí à ń dárúkọ báyẹn sọ yìí mm. àwọn ẹni tí lo organic mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fọlọ́run tó bí mi ọmọ dúpẹ́ lórí ẹ̀wà láì ẹsẹ̀ ẹsẹ̀ ṣògbó ìjẹ́ nìyẹn àṣà oògùn oríṣiríṣi a ṣe ṣàgbàdéwé capsule capsule sẹ́yìn a ṣe ṣàgbàdéwé fún àwọn àgbàlagbà ṣẹ́ra àwọn ẹlòmíì nígbà tó ti wọ bí i fifty sixty tọ́lù bọ́ wọn ti dàgbà tí wọn ò dé dàgbà wọn ọ̀rọ̀ bọ́ wọn ti darúgbó wọn wọ́n sì ń dàgbà ni wọ́n ti wá wíìkì láti bóbìnrin ṣe kí ló ń fà àníjẹkújẹ tá à ń jẹ yìí ni hmm. àwọn tá à ń jẹ ẹlòmíì báyìí tó wá fẹ́ jẹun ó lè mú Pepsi ó lè mu àwọn juice yẹn bí sẹ́ni tó ń jẹun náà tó ń ra eh, táfà láìsẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ fi ń jẹun <laughs> mo ní look eléyìí ń ṣe gbádùn hmm. wọ́n ní kọ́ bẹ́ẹ̀ ra ọsàn kẹ́ fún kẹ́ mú kó wá mú èso yẹn kó wá ṣí ẹ̀kọ́ tó wá mọ̀sán tó wá tó máa ṣí inú ẹ̀ báyìí àtúnjá kí ẹ̀ ṣe máa mọ̀sán bẹ́ẹ̀ á hmm. ná làáfíà ètò hmm. yẹn sì á ná làáfíà so àwọn yẹn ó wá dé pé nǹkan ọmọkùnrin ò lágbára mọ́ á ṣe ṣàgbàdéwé ó máa yẹ kéèyàn lọ sí gbọ̀nsẹ̀ gbogbo tó block inú nǹkan ọmọkùnrin á tú ẹ̀ jáde tó jẹ́ kó rí wa kọ́kọ́ wọ́n balẹ̀ ní pẹ́sẹ́ àwọn èèyàn ń lo oògùn àwọn ń dúpẹ́ lórí ẹ̀. tí àwọn èèyàn táwọn èèyàn hundred bá lo oògùn tẹ́yìn rí seventy ṣe pé decision ni tó wá ń dúpẹ́ lórí ẹ̀ àwọn tó wá sọ pé àwòkù síbi kan àwò kí ló ń ṣe wọ́n ṣé wọn ò díwọ́ ìjẹkújẹ wọn kù ni ṣé èmi mọtí ṣé ò díwọ́ ọtí ẹ̀ kù ni àwọn àdẹ̀fọ́n advice bẹ́ẹ̀ ó lè ń ṣiṣẹ́ fún wọn ẹ̀rí bàtẹ́ gbà ah, ogun kí ni ìwà tó ń lò jẹ́ tó kọ́ ló wà òkè lẹ́yìn ìgbà mọ́ni ah, sọ nǹkan tó ń ṣe wọ́n tó ní oní infection táwọn tó jẹ́ fún infection tó ń tọ oyún tó ń tẹ̀jẹ̀ wá stop ìyàwó ẹ̀ tó padà súnmọ́ ìyàwó ẹ̀ ó tún máa kó padà ní ẹ̀ náà nítorí owó hmm. tọ́jú ara ẹ̀ ò tọ́jú ìyàwó ẹ̀ hmm. simple something náà so wọ́n tún yóò bá ní nǹkan ọkùnrin tí ò lágbára ṣàgbàdéwé lélẹ́yìí o a tún ṣe pílà òpómúléró tí aníkàwọn máa lò pẹ̀lú ẹ̀ pílà òpómúlérò ẹ̀rí oná ilé pílà ogun ibàrìbá ni tí bàrìbá bá pé ọgọ́rùn-ún ọdún afẹ́yàwó tuntun nǹkan ọmọkùnrin wọn máa ń lágbára ní yorùbá ni tètè ẹ̀ ń sìn ẹ̀ á máa lo ilé ó dà púpọ̀ fún ọkùnrin ó sàn ju kéèyàn lọ ra drọ́ọ̀gì lọ àwọn drọ́ọ̀gì tó yẹ pé á padà fa heart problem fẹ́yàn because àwọn tó ń lo sildenafil ẹlẹ́mìí polówó àwọn oògùn míì tó yẹ pé àmúlùmọ́là náà ń ṣe wọ́n máa fi oògùn òyìnbó wọ́n máa fi yí nígbà táwọn bá lò wá ní orí bó ń ṣe lò báyìí bó ń ṣe lò ọ́ sàrè ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà kò ń ṣoògùn ìbílẹ̀ tí ó ti yé ń sìn kò ń ṣoògùn ìbílẹ̀ dírọ́ọ̀gì ni ṣùgbọ́n táwọn lo oògùn ìbílẹ̀ wàá lò á dẹ̀ padà tún ara ẹ̀ ṣe wàá dẹ̀ wà ókè tó bá ti wà ókè o ti wà ókè nìyẹn pípé wàá wà ókè lénìí òní wà ókè lọ́la tí wàá ò rí bẹ́ẹ̀ ẹ blood immune eh, drug ni blood in moon drop tó pé ẹ̀jẹ̀ á máa mọ́ tó pé ẹ̀jẹ̀ yìí ló ń kárí gbogbo ara ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ wa mọ́ eh, blood cleanser yes la pè ní hemotrit powder ó da púpọ̀ àwọn mìíràn tó pé ẹ̀jẹ̀ wọn inú ẹ̀gan ni problem wà wọ́n ní infection tó pé ní òkùnkùn inú ẹ̀jẹ̀ hmm. ẹlòmíì ní àwọn àwọn cancer inú ẹ̀jẹ̀ hmm. ṣàmì ẹ̀lò oríṣiríṣi ni tó jẹ mọ́ ẹ̀jẹ̀ eléyìí ni kí a lò ó da púpọ̀ fún ó máa ń clean inú ẹ̀jẹ̀ ẹ wo ilé ta pè ní joy woman joy woman yìí fún obìnrin ni ó máa ń jẹ́ kí inú obìnrin ó wà léwe padà tí obìnrin bá ń bẹ lọ́n fọmọ àbí obìnrin bá ní àwọn tó máa ń blọ́ọ̀kù fallopian tube ẹ̀ ẹlẹ́mọ̀ tó kó ti ṣe nǹkan àlejò sẹ́yìn sẹ́yìn àbí ó ti ṣe ó ti ṣe evacuation ti bá ṣẹ́yún sẹ́yìn sẹ́yìn ẹlẹ́mọ̀ tó pé ó ní fibroid àtàwọn fún oògùn fibroid àmọ́ fún ní joy woman ẹ̀sìn pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ó gbàdúrà ṣàwọn ti ṣe bó ṣe jẹ́ ni ẹlẹ́mì ti bímọ rí ó wá ó ti wá affect ẹ̀ jó ìwà ló wá lò àwọn ibi tó block nínú ìfà lójú o ó máa clean ẹ̀ ẹ̀sìn ẹ̀sìn á dẹ̀ lè ovulate dáadáa ẹ̀sìn ẹ̀sìn á wá ṣe abiotisin ẹwà abiotisin tamudani infection ló ṣiṣẹ́ fún o infection ni ẹ̀rọ àgbàlagbà máa ń ní apá awogba àrùn wọ́n á ní àwọn oògùn kan awogba àrùn táwọn kan sọ pé àkóso kan tó ń jẹ́ awogba àrùn ní tó ń jẹ́ awogba àrùn ni pé ohun tó máa dènà ohun tó máa fa àrùn sára ẹ bá wọra bá ṣe à ń sìn tí ẹ̀fọn máa jẹ lòmíì ibẹ̀ lè dé gbò tẹ́fọn máa jẹ lòmíì kò tí ẹ̀ níwọ̀n pé ẹ̀fọn ń jẹ òun kí ló fà ní pé immune system tó wà lára ẹni tí bí yẹn ó ju tọ́ni tọ̀hún yẹn lọ nìyẹn so ẹni tó bá ní immune system tó bá lágbára tí eléyìí kọlù tí ò ràn tó ń kọlù kò ràn ẹ pé tí ní àwọn lára nìyẹn àwọn àrùn eléyìí ó máa ń boost immune against a virus àbí bacteria so wòye ni àwa ní àwọn tá a pè ní lego herbal mixture lego herbal mixture pure purifier ni ètò yìí si ara ń yún ni ara ń jànijẹ ni àbí wọn ní àìsàn inú iṣan tó yẹ pé kòkòrò wà nínú ẹ àbí blockages inú iṣan ni lego herbal mixture ò ní ẹ̀ka lò blood purifier ni blood thinner ni nítorí pé ẹlòmíì wà tó yẹ pé stroke tó ní àbí problem tó ní ní heart ẹ̀jẹ̀ ń dì òun ni eléyìí dá pọ̀ jù fún un blood ni ó dá pọ̀ ó wa ní nàìjíríà ń bí ó wà ní òkè òkun tẹ́ bá dé west uh, world uh, services ní canada ẹ máa ra àwọn oògùn ara ń bẹ̀ tẹ́ bá dé eh, new york ẹ máa rogun ní america ẹ máa rogun ara ń bẹ̀ ní indianapolis ẹ máa ra ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ní dustin market ní ọ̀dọ̀ alpha omega ẹ máa ra àwọn oògùn ara dọ̀ wọn ẹ̀yin tẹ́ dà ní manchester ẹ rà ní manchester náà nọ́mbà wa ni kẹ́ ẹ pè tí a ti pe nọ́mbà tiwa a sọ ibi tó súnmọ́ tòsí ní àti gbé rà bẹ́ẹ̀ náà ní nàìjíríà ń bí nọ́mbà yẹn kẹ́ ẹ pè 080 two eight one two one zero eight eight ẹ pè nọ́mbà yẹn fún àlàyé tàbí ìmọ̀ràn tàbí èèyàn fẹ́ tiẹ̀ béèrè nǹkan ni nípa ewé àti egbò àbí ibo ló súnmọ́dọ̀ yín tá a gbé rí àwọn oògùn wàrà bí yẹn ṣe jẹ́ nìyẹn àwa ní oskonto herbal mixture ẹ wo oskonto yìí aṣọ ní capsule ẹ̀ náà gbogbo àwọn oògùn táwọn ló ti gba òtẹ̀jọba o ló ti ní NAFDAC nínú oskonto capsule ó máa ń fọ èérí inú ẹ̀yìn dídùn cholesterol tó bá pọ̀ jù lára oscoto mixture ó dáa fún obìnrin tí nǹkan oṣù ẹ̀ ò jáde dáadáa àwọn obìnrin míì wà tó yẹ pé wọ́n ti ń dàgbà wọ́n ti wá ń dàgbà yìí èèyàn tó fẹ́ máa wọ menopause bó ṣe wọ menopause yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí máa ní inú wọn máa ga ni wọ́n máa rí èrí inú oscoto herbal mixture á ní kí wọ́n lọ lò ó kó mix ẹ̀ pẹ̀lú omi ọsàn ẹ̀wẹ́ kí àwọn ìyá tó bá bẹ̀rẹ̀ sí nílò inú wọn yẹn á wà nọ́mà àwọn èrí inú yóò jáde nínú wọn wọn ni máa fi ní kúfọ̀rà dìde oscoto capsule náà da fọkùnrin tó yẹ pé ó ní cholesterol tàbí ó ní jẹ̀díjẹ̀dí ẹ̀yìn dídùn àbẹ́yìn ríro ó da púpọ̀ jù fún oògùn tó ń polówó ara ẹ̀ ní ẹ̀ rà káàkiri ní àdọ̀wọ́n nígbà táwa ẹ̀ lè yọjú sí wa ní ìlú Abẹ́òkúta láti kó o ní ọ̀pọ̀ yanturu ẹ wá wìtá múdání tá a ṣẹ̀ṣẹ̀ jáde rẹ̀ tá a pè ní aladobitas aladobitas oògùn eléyìí ẹ rí pé kò kò kò kò tóbi jù owó ẹ̀ ò dẹ̀ ohun tó ń ṣe ni pé ó kọ́ dí kéèyàn ò aláàárẹ̀ ni ó dáa fẹ́yàn kéèyàn kọ́ dí kó má bàa di aláàárẹ̀. kéèyàn prevent. kó má prevention ó dáa téèyàn bá bẹ̀rẹ̀ sí lo eléyìí kò ní ṣàárẹ̀ o àwọn àgbo tó pé kéèyàn máa nílé láàárọ̀ kó máa já sára lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni olómi ni kò ń ṣọlọ́tí aládùbitas èèyàn ní ṣàárẹ̀ ara kí ló fà téèyàn fi máa ń ṣàárẹ̀ o ní pé elémi à jẹun oúnjẹ tó jẹ yẹn bóyá dénú ẹ̀ kò bá lára mu bọ́ kó lè bí àyàfi kó yẹ pé kí òun lọ ọdún sáré bá lọ kó lè yá jáde kó àbà absorb ẹ̀ sára ní kíákíá ìgbà tó bá jẹun thompson tó wá lọ sí intestine wa ẹ rí i pé absorption tá à ń sọ yẹn ó máa ń ṣẹlẹ̀ láti bí ẹnu láti bí ikùn àti níbi intestine so wọ́n intestine yẹn tí ẹ bá ti wọ́n oúnjẹ yẹn oúnjẹ tó da lára èèyàn tí ẹ bá ti lè á yà dànù kò ní lè absorb kò ní lè absorb yẹn náà ni pé kò ní lè wọnú ẹ̀jẹ̀ rẹ̀ hmm. ẹ wo bí àwọn ògì a separate ẹ a separate bí ògì tí ẹ bá mú ògì ń bó ṣe ń gbé sẹ́nu báyìí kí a ti di kíní ó ti wọnú ara ètò yẹn sìn so mm. tẹ́ wàá ní lára kò jẹ́ kí àwọn ìdọ̀tí inú bẹ̀ kó ṣàkóbá fún èèyàn so mm. tẹ́ máa lò lójoojúmọ́ ni aládòbí tàbí lápẹ́ ó korò díẹ̀ o ṣùgbọ́n máa pa oró ogun tó jẹ́ kí èèyàn di aláàárẹ̀ lọ́jọ́ iwájú à ń ṣàwọn oògùn jáde nítorí pé à ń wò níwèé pé ó dáa ká prevent ju ká lóde ká àìsàn dé lọ abẹ́ ń gbọ́ mi ó dáa ká prevent àwọn àìsàn yìí ju kí àìsàn dé lọ wọ́n tó wá prevent àìsàn ara gbìyànjú kó ní aládòbí tàbí lọ́wọ́ owó ẹ̀ àjẹ́ kó owó ẹ̀ ó fàyàn lápò ya o ó dẹ̀ wà káàkiri èyí tó bá fẹ́ gbà ní àgbà tó tà ẹ pè ilé iṣẹ́ bàbá aládò ẹ pè nọ́mbà yìí o oh eight o oh two eight one two one zero eight eight aládò bitters oògùn tó ń polówó ara ẹni ẹ ṣe púpọ̀ bàbá aládò bàdà ṣègùn ìlú ìbàrìbá fún àwọn àmọ̀ràn tẹ́ ti gbà wá àti àwọn nǹkan tẹ́ tún ti la ojú wa sí ẹ mọ̀ pé yìí ó ṣàǹfààní púpọ̀ fún àwọn tí wọ́n ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ yín Ọlákúnlé Fásùgbà ló kọ mi ǹjẹ́ títí ìgbà mi ìta mọ̀ pàdé ire o. bàbá